الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لين أتاكم بسورة السلام عليكم نقبى العقيقة èyí ti ṣe ẹran tá nítorí pa bímọ. bàbá ń bẹ̀rẹ̀ àlàyé nípa nǹkan míì èyí tí ṣe àlùkìtà dídábẹ́ dídábẹ́ lérò pẹ̀lú dídábẹ́ ọkùnrin òun náà ní kí wọ́n gbé àdọ̀dọ̀ sí ń bẹ lórí òkè abẹ́ ọkùnrin wọ́n gé àwọ̀ yẹn lọ́nà tí òkè abẹ́ yẹn tí òkè abẹ́ rẹ̀ yẹn tí ó fi jẹ́ wípé ó hàn àwọ̀ tó kù tí òjò hàn sọ̀gì wọ́n fa àwọn ẹ̀kọ́ bẹ̀ eléyìí ni wọ́n gbà lérò. pẹ̀lú ti dábẹ́ fọkùnrin fádábẹ́ yìí kí ni ìdájọ́ rẹ̀ nínú òfin ṣẹ̀ríà àfààní والختان في الذكر سنة مؤكدة سنة واجبة ká dábẹ́ ìdájọ́ rẹ̀ fọkùnrin tó jẹ́ mùsùlùmí òun náà ní súnà ìdá pàǹpá. nítorí ìdí tó fi jẹ́ súnà ìdá pàǹpá onígbà nàbí Ibrahim aleyhi sẹlẹ̀ wọ́n ti dàgbà kótó di fún adábẹ́ títí dábẹ́ ọ̀bà jẹ́ pé ọdẹ ń ta pàǹpá ọ̀rọ̀n láti máa gbé abẹ́ gba ìdí èèyàn lẹ́yìn tí èèyàn ti dàgbà àwọn ọmọdé kéékèèké gan àìmání ní òjò wọn gbára dúró torí pé ojú ni màálùú rọ ọ̀rọ̀rùn láti fi kéèyàn tó wá dàgbà wọ́n á máa wọ ẹni tó fi abẹ́fẹ́lẹ́ àbágbé onígbàjámọ̀ tí wọ́n á gbé gbàdí rẹ̀ tó ń fẹ́ bá dábẹ́ fẹ́ bá kọ́lá òsì nǹkan ọba pàtàkì lábẹ́ òfin ọlọ́run anabi Ibrahim alayhi salam òní jẹ́ pé lẹ́yìn ìtọ́jú wa dàgbà gán náà wà dàbí fúnra wọn. bákan náà nínú súnà nàbẹ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọn ni alfitratu khamsun àwọn nǹkan tí mú ní dẹni tó pé láwọn tó jẹ́ ìlànà àwọn ànábì tó ti síwájú tí máa sọ ní ilẹ̀ tó pé tọ́da nǹkan márùn-ún yìí àwọn nǹkan márùn-ún yìí ẹ kí mùsùlùmí ọmọ sí tó wọn ẹni tí bá ti ń ṣe ọmọ pa wọn jù ẹni tí ó sì máa mójútó wọn ó di ọ̀kan nínú ẹni tí mójútó wọn gbà wọn lọ́kọ̀ọ̀kan alkhitan anabi ní alákọ̀ọ́kọ́ ní kádàbẹ́ kádàbẹ́ ńbẹ nínú làlà wa anabi tó ti síwájú ńṣe ńbẹ nínú tí wọn sọyìn ẹni tó dáa kéèyàn kọlà àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wọlé sẹ̀dá káfárùn abẹ́ ká máa fa irun èyí tí ọ̀rọ̀ kiri ká abẹ́ wa ọba àjọkùnrin ọba àjọbìnrin fífa irun yìí òun náà jẹlẹ kejì ẹlẹ́kẹta kọ́pùtù sàríbì kí a gé irun mú kádìmù eléyìí jẹ́ tàwọn ọkùnrin kádìmù mú kù ó ń bẹ nínú ìlànà àwọn ànábì ọlọ́run tí wọ́n ti síwájú títí ń bẹnu tí máa sọ̀rọ̀ rẹ̀ nìkan dáa èsìkò yẹn wọ́n á fi irun múlẹ̀ taratara nímú èèyàn máa dínkù ẹlẹ́kẹ̀rin taqlimul azafir ká máa rí ìkànnà rírì ìkànnà ó ń bẹ nínú ìlànà àwọn ànábì tó ti síwájú tí sì máa sọ yẹn dẹni tó dáa akramakumullah ẹ̀yin náà wo títẹ̀ máa fi wo ẹni tó bá dé kaná sí tí kaná rẹ wá yọ sọ̀nbọ̀lọ̀ sọ̀nbọ̀lọ̀ ẹ máa wá wò pé áá bọ́ọ̀bá lè bára rẹ wí ló ń bá wí ni tuntun á kó ìkaná bíi ti wèrè torí ẹ̀ ká máa rí ìkaná òun náà ń bẹ nínú ìlànà àwọn ànábì tó ti síwájú tó ti ṣe déédéé pẹ̀lú ńtọ́lọ́ńtọ́mọ èèyàn má ẹlẹ́karùn òun náà ni natful ebob ká máa já irun abíyá dànù ká já dànù bí kéèyàn máa mú irun abíyá rẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì kó máa já dànù kó máa tú bàbá rọrùn fún ọ bẹ́lẹ̀ yìí ọba rọrùn fa ọ̀fà dànù tó bá ti jẹ́ pé ọba ní pọ́wúdà kan tuntun pé tó ọba ti kù sí yọ gbọ́n irun abíyá ń dálẹ̀ òsì tó burú mẹ́ sáti fa irun abíyá rẹ̀ kọ́ máa ti ń ọba àjẹ́ tútù ló tú ọba àjẹ́ jíjá lọ já ọba àjẹ́ fífa lọ fa kò bá sì jẹ́ pé nǹkan kan bíi pọ́wúdà lọ gbà sí tó múrun kú o alihamudulilayi irun ọ̀gbọ́dọ̀ jẹ́ pé èèyàn fi sábíyá ẹ̀rí pé Islam ẹ̀sìn afinjú ni ó ní adábẹ́ gbogbo ẹni tó bá dábẹ́ jẹ̀mọ́ ó ti mọ́nà mára pọ̀n nítorí pé kò sí bẹ́yìn ó ti jẹ́ ni tí ọ̀kọ́là tí ó tọ̀ títọ̀ ní sẹ́kù lára àdọ̀dọ̀ rẹ̀ torí ẹ̀ nínú òwe àwọn Yorùbá wọ́n ní atọ́ ni dọ́ọ̀ni ìtọ́ àdọ̀dọ̀ kò síbi ẹni tí wọn ò kọlà fún ó ti tọ̀ títò ní sẹ́kù lára wọ̀ ìtọ́ tó máa ká náà ni àwọn ó sì kírun ẹ̀sìn ìmára lẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn ọ̀gbìn a sì ń fẹ́ ká sì mára bóòlù tí wọ́n fẹ́ tọ̀ títò ní sẹ́kù mẹ́rin ẹ̀rí islam wa ni kò dábẹ́ eléyìí já kọ̀kọ́ ẹnìkan á ní à òun òun ọ̀kọ́ làásùn o mẹ́sẹ̀ bí òun lòún wà ọ̀gbùn burúkú ọ̀gbùn ní ọ̀ nítorí pé ètò ìṣeun èsì nǹkan báyìí nǹkan àbùkù ni èèyàn dábẹ́ ó ń bẹ nínú tí islam mú wa ẹ̀rẹ́lẹ̀kejì tí wọ́n sọ náà kí ká máa fa irun abẹ́ wa ìmára ni òsibí yẹn ti lè wẹ̀ tó lójúmọ́ òsibí yẹn ti lè fi kàǹkàǹ gbó abẹ́ tó ti pé mọ́ àwọn tó ìṣẹ́jú mélòó pé tó bá fọwọ́ kan irun abẹ́ rẹ tó gbóòórùn rẹ̀ kò tún ní rí i pé ó ti ń ṣe òróró òórùn kan ó ti máa rùn torí pé ibẹ̀ pamọ́ pípamọ́ tó pamọ́ yóò mú kọ́ máa mú ooru bó ooru bá kún pàlàpàlà bí ti rùn wá ẹ̀rí kó rùn ọmọ jáde mbẹ islam fẹ́ kọ́ ọ̀ma ọba àjọkùn ọba àjọbìn kọ́ parun abẹ́rẹ́. ìgbà wo alẹ́ fi lẹ́dà bàbá ti kún kọ́ fa bàbá ti kún kọ́ fa esi pé dada gbà ogójì ọjọ́ sógójì ọjọ́ kò sí nǹkan kan lẹ́yìn ogójì ọjọ́ kíláàsì fa islam ò sì fẹ́ ká tira wa létí nígbà tí wọn bá ti kún kọ́ fà á tìrẹ̀ bí imáàmù Malik rahimahullah ta'ala léèrè ìgbésẹ̀ ìgbà kan wà pàtó tẹ fẹ́ dá fún wa tá a máa jẹ́ pé ìgbà náà tírú ìgbà yẹn láàmà fáàrọ̀ abẹ́ wa bí imáàmù Malik rahimahullah wọn làwọn táwọn rí ni pé kò sí ìgbà kan tá a lè dá sí ju pé kálábẹ ọmọ àwò sírun ti kún àbí o ti kù sírun bá ti wà ń bẹ fà nígbà tí o bá sírun ntọ́ fà ìmára ló náà jọmọ́ kádìrún mùkù túbọ̀ mu kádìkù onáńbẹ́nu mọ́tótó jọmọ́ nígbà tí irun mú bá wà mú tí gbogbo ẹ̀ tó sùrù jọ àti pélé yìí nígbà tí kún bá ń bọ̀ àkàràmọ̀kúnmọ́ lọ́ọ̀ ìgbọ́n rọra rí bí bọ́ sí wọ́n lè lérò pé o ti nu gbogbo ẹ̀ wọ́n wá sọ áhàn ah, áhàn agbọ́ ah, ah, táwọn ọmọdé kéékèèké adúrò yín wàá gbẹkùnlé mú láàrínà irun tí ń bẹ mú náà nì ó ti pọ̀ jù ẹ rí àwọn kèfèrí àwọn wọn máa fi irun mú ṣe fáàrí ni nígbà tó yẹ pé kèfèrí làwọn wọn ní irun mú ní sáyẹn bẹ́ẹ̀ náà làwọn mutí yẹn wọn bá mutí irú ìfowófó orí ọtí òun yọ wá fi irun mú kó gbogbo ẹ wá rí sùkùdù nímú ọ̀daràn tó bí àwọn ọ̀daràn máa ń ṣe bí ọ̀daràn ti lọ yẹ káwọn ẹni Ọlọ́run káwọn máa ṣe bí ẹni Ọlọ́run wọn bí Imam Malik léèrè rahimahullah wọn ní irun yẹn ìgbà tí wọ́n ní ká dín kù ńbó la lè dín kù dé wọ́n ní á rí i pé àmúmi ọ̀pọ̀rọ̀ bíyì ká mú nínú etí rẹ̀ ó mú létí ìsàlẹ̀ ó mú létí òkè yóò sábì sẹ́kù ìsìnkú àmúlámú tán bá a bá pátá gan atakoso náà Ànábì sallallahu alaihi wa sallam ẹlòmíràn fa irun mu rẹ̀ nínú mọ́ àmọ́ dán ní awọ ọmọ àmọ́ dán fi tọmọ kólóró eléyìí tó takoso náà nẹbi sallallahu alaihi wasallam wọn ní sẹ́yìn ò rí pé Umar ń dá a kà nínú ìta rẹ̀ ó ní pé tí nǹkan kan bá ń da Umar láàmú àbí ń ronú pa nǹkan kan títí ní máa mọ́wọ́ lọ síbi irun mú rẹ̀ tí ọgbà mú tọ́ba yẹ kó wọn máa fa tán kí ni ọba gbámú ó túmọ̀ sí pé àní fa irun mú wa tán ṣùgbọ́n àmà dínkù àmà dínkù àdínkù lọ́nà tí mo fi tí irun òfì sẹ́kù nímú yẹn irun mú wa ní ká dínkù yàtọ̀ sí irun àgbọ̀n irun àgbọ̀n fífi ilẹ̀ lẹ́fi ilẹ̀ fífi eléyìí ń lé ọ̀tọ̀ ọ̀dọ̀gùn ó tún gbalá dáa ni. torí lánàá anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn anabi tó síwájú rẹ̀ nù alayhi wa salatu wa salam pé gbogbo wọn pátá ni wọn fi irun gbọn wọn lẹ wọn ní sá anabi làwọn ni ọmọlẹ́yìn anabi ni wọ anabi sì sọ fún ọ yìí pé ààfù lẹha òtòrókù lẹha ẹ fi yín ẹ ju ẹ ẹ yéésì pé bí kòǹgìrì kí ló tún fẹ́ fi ṣe torí wọ́n ń gbà mú ógè ni àní fi irun gbọ̀n rẹ́ lẹ̀ bọ́lọ̀ ti ṣe fún ọyún ẹnìkan ní no no bí ìgbà tí yẹn tẹ̀ra rẹ̀ ló gbóni àwọn èèyàn ọmọ wa wò yẹn pé yẹn ti dàgbà tí yẹn ti dàgbà lọ àní Islam fẹ́ kó dùn wò kí wọn ló dùn nú àgbọ̀n rẹ̀ ńgbà tí ń dán kí ló dùn wò mẹ wọn náà wo díngí wò kó wúra rẹ̀ àgbọ̀n rẹ̀ wà máa dán bìtì fólúkẹ́ wọ́n mùsùlùmí lọ́wọ́ pé ẹ̀ ń torí pé tí òun bá ti fẹ́ fẹ́ ìyàwó tí wọ́n lè máa òkú ti dàgbà tí torí pé afẹ́fẹ́ ìyàwó àfẹ́yàwó náà lọ́wọ́ àmà takuta nàbì sallallahu alaihi wa sallam àti pé ìyàwó tó fẹ́ fẹ́ o kọ tẹ̀lé tà nàbì lọ lọ́dọ̀ rẹ̀ gbogbo ìyàwó tó bá sì kà kókó ojú kọ tẹ̀lé tà nàbì lọ ọ̀dọ́ràn ọ̀dọ́ràn ọlọ́mọ torí de eléyìí wọn ni kò fi irùngbọ̀n rẹ lẹ kò ju ẹsẹ̀ amárùn mú dínkù ọmọbẹ nínú kò ń ṣe ìmọ́tótó ẹni wọn ká kí kan ìmọ́tótó ni o akọrùnkùn lọ wọn gbé ọkà kalẹ̀ wọn á ní ẹni méjì àdéhùn kan ẹni méjì àdéhùn kan tọ́ka máa

yóò tún bọ ẹyin náà jẹnu ẹ torí ẹ Islam ó ń fẹ́ ká ní ìmọ́tótó èékánná wa ká gé torí ẹ ó ń bẹ nínú khasa'is al-jumu'ah nínú àwọn nǹkan tá a ṣe látàrí ẹrí fọjọ́ jimá tí ká máa rí ìkànnà wa gbogbo jọ jimá nínú ọ̀sọ̀ ọjọ́ jimá kò rí ìkànnà rẹ yóò á ká rí gbogbo ìkànnà káwọn fi ọmọ ìkànnà tọmọdínrín káfílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òfìlẹ̀ yóò wá tún máa fi tóge yóò wá display ọwọ́ rẹ̀ wá sí gbogbo èèyàn ẹ wá máa wò ìkànnà pé a ah, a ah, ìkànnà lẹ̀ dá sí báyìí nítorí ọ̀yẹ́ kẹ́ ẹ̀kan lábùkù tànàbì lẹ́ ti báyìí ẹ lọ gé ìkànnà ìdáná jíjẹ ìkànnà jẹmọ́ sunna anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n takò sunna ká máa wá fi yín gé ìkànnà nítorí bí tó máa ti fi gé ìkànnà gbogbo àwọn jáàmù gbogbo àwọn èrí tó wà mí kan ló ti ti ká lọ mi ọlọmọdé afẹnú àjẹjẹ kú jẹ bákan náà ẹlẹ́ẹ̀karùn tí wọ́n wí fún wa ń bí òun náà ní ká parun abíyá ni wàláhì ẹ̀rí abíyá àyè tó pamọ́ lò náà máa bẹ́ẹ̀ bá farun rẹ̀ ònga alára bọ́ bá bẹ́ wulẹ̀ tó bá gbóòórùn àyàbíyá rẹ̀ yóò fẹ́ su lẹ́gbà mi. àìmọye yẹn tá a jókòó sí inú ọkọ̀ tá a fọwọ́ bomú láti kó dé kánù torí pé òórùn àbíyá yìí pọ̀ nítorí pé ó ṣeéṣe ẹgbẹ́rún tó wà lábíyá rẹ̀ ó ti tó àìmọye ọdún tí ọ̀gbábẹ́gbábẹ́ kéèyàn farun àbíyá kò bá àjọkùnrin kò bá àjọbìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ti dẹni tọkọ nífẹ̀ẹ́ sí má látàrí ọ̀bùn bí kábíyọ́ máa ń ra ẹ̀ bàtàbí a bá ń ọkọ fẹ́ súnmọ́ òórùn lè dànù ẹ̀rín ní ti rìn bọ̀ bó ti wá súnmọ́ báyìí tó gbóòórùn lọ́kà dojúrú ni lórí tẹ̀rẹ̀ rìn bẹ́ẹ̀ ni mo ti dojúrú torí òórùn ọ̀gbun ọ̀dá ọ̀gbun ọ̀dá. fáwọn abíyá rẹ bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin náà bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin abíyórùn títí títí títí oògùn abíyọ́wọ́ àyà máàpù nàìjíríà yọ yà tàbí ẹ̀yàn nígbà tó ti pé wọn fa nínú islam tó mú eléyìí jẹ́ àwọn fẹ́tọ̀rọ̀ ohun tó ṣe déédéé pẹ̀lú àdámá tó jẹ́ tó na àwọn ànábì ọlọ́run tí máa mú kéèyàn dá ètò ẹ̀ka mójútó. tọ́ ǹjẹ́ dídábẹ́ fọkùnrin tá a wá wí tá a lè dábẹ́ fún níjọ́ tàbí wọ́n ní akó ìlera rẹ̀. wọn yẹ kó bá ti bímọ tàbí bímọ láàmú wa dábẹ fún láàmú kọlà fún akórira rẹ ẹjọ mo sinmi díẹ̀. bákan náà ìjọ kejì ńkọ àwọn màlìkíyà àwọn sọ pé àwọn kórira rẹ lórí ti àwọn Yahudi nìyẹn ìjọ kejì wọn ha fún ṣùgbọ́n dárí nínú òfin ẹni nínú ha kébì àwọn àwọn farama péjọ kejì nǹkan lọ yẹ ká dábẹ́ fún un bàbá ti ń parí fún un láti kọlà fún un kọmọ sinmi kọlẹsẹ kẹsì ti dábẹ́ fọmọ ló pé fọmọ torí pé ìrora rẹ̀ onídìjọ méjì mẹ́ta lọ pẹ̀lú ògbó Ọlọ́run tí ọmọ ó di tí ó di nǹkan gbàgbé yàtọ̀ sí tá a bá fìyàn lẹ tó bá fi dàgbà ẹ bá dábẹ́ fún nígbà tó pé ọmọ ọdún kan ìrora wọn pọ̀ yọ tayọ kẹ ẹ dábẹ́ fún nígbà tó ti wà kékeré lọ torí ẹ gbogbo bá ti yá sí náà lọ dáa sí. àmàlìkí àtúwá ní ẹ tó máa jẹ pé ìjọ kejì àwọn tó kórìíra rẹ̀ wọn ní àfitẹ máa ń bẹ̀rù pípé bọ́ ọmọ bá ti kọ́ dàgbà jù bẹ́ẹ̀ lọ́kẹ́ tó dábẹ́ fún ó ṣeé ṣe kíkí kọlà fún kó ṣe léṣe tòtẹ́ máa ń bẹ̀rù eléyìí wọn ti ẹ bá ti pè dá àdẹ́kọ̀ kò wúrọ̀ eléyìí jẹ́ dídábẹ́ tọkùnrin àti tí máa bọ́ ti pè dá eléyìí tó túmọ̀ sí pé dídábẹ́ yẹn kìí ṣe sí àtẹ̀tẹ̀ ń bùkátà olólà kù tó bá máa bẹ fẹ́lẹ́ tó bá fi tọ́ awọ létí tó gé rán ó ti fà yẹn tó bá láyà láti ṣe bẹ́ẹ̀ tó ti dọ́ lójú pọ̀ máa ń ṣe kọ́ mọ́kì ọmọ ní ti dànù. tó bẹ́ẹ̀ bá ti mọ̀ kó máa ṣe kò sí wàhálà àmọ́ tó o bá máa ṣe má ti ọmọ ọlọ́mọ létí eléyìí jẹ́ tọkùnrin. والخفاض في النساء مكرمة أما كذا بفبننا eléyìí jẹ́ tọkùnrin la kọ́ sọ ṣáájú káwá dábẹ́ fóbìnrin kọ́ wọ́n ní matukuruma matukuruma bìmọ̀ọ́nà mustahabba ó ń tà nífẹ̀ẹ́ sí ni. lọ́la kọ̀kọ́ ní sunna tún mu akẹ́dẹ̀ tọkùnrin sunna tá a kàn pa ni. ṣùgbọ́n obìnrin wọ́n ni ìyẹn ni pé òfin ṣẹ̀ríà fi hàn wá pé ń tá a nífẹ̀ẹ́ sí ni ṣùgbọ́n ṣíṣe òhun òfin tó tó gbé dúró ìdájọ́ tiẹ̀ kò lágbára bíi tọkùnrin ṣùgbọ́n ká dábẹ́ fún kọ́ ìdájọ́ rẹ̀ náà ni pé mustahaba torí ẹ̀ àti ká dábẹ́ fóbìnrin ọmọbẹnu tíṣẹ̀rí àmúwa pété kẹta àwọn ọmọ wa ṣe béèrè nípa rẹ gbogbo wa dídá bí obìnrin kọ́ dídá ọ̀hún náà lọ gbọ́ yẹn kádàbẹ́ fóbìnrin makrumah bí màánà mustahabbah tó ń tà nífẹ̀ẹ́ sí ni ìjẹ́sílẹ̀ ìbáyé wa ẹ wo kí ni wọ́n pe tọkùnrin kí ni wọ́n pe tóbìnrin wọ́n pe kíkọlà àtọkùnrin ní alkhitan wọ́n pe kíkọlà obìnrin ní alkhifam ó sì wá nú àdìsí anábì sallallahu alaihi wa sallam àdìsí Aisha radiyallahu anha idha iltaqa alkhitanani faqad wajaba alghusl wọ́n pe tobìnrin náà ní khitan níbẹ̀ yẹn wọ́n tún pe tọkùnrin náà ní khitan ìyẹn ní kété ojú là méjèèjì bá ti lè pàdé ibi tí wọ́n ti kọ́ là fẹ́kì ní kejì wọn tó bá ti lè pàdé ọ̀ràn yẹn ni kí wọ́n wẹ̀ nǹkan kan jáde àbí nǹkan kan jáde wọ́n gbọ́dọ̀ wẹ̀ ṣùgbọ́n pé ní khifad ń bí láti tọ́ka sí ìdúwà nínú hadith bẹ́ẹ̀ hadith ọ̀kan náà obìnrin Ummu Atiyya ṣùgbọ́n wọ́n rí wọn pé wọ́n anabi wa lo gbólóhùn ìxfèrè rọra dínkù díẹ̀ má dínkù pọ̀ iná ṣe ń lo xìfà fóbìnrin díndínkù díẹ̀ kó rọra rí lórí rébété eléyàn ni tóbìnrin ṣùgbọ́n xìtá ni wọn kí tọkùnrin wọn fa wọn fa awọ yẹn wọn yọ ṣùgbọ́n tóbìnrin wọn rọra rí ibi tí wọ́n fẹ́ gé yẹn rí pété báyìí lórí àwọn ti pè ní alkhifaf njẹ́ wọ́n rí lórí rí pété yẹn kọ́dà tí wọ́n bá máa rí dáadáa ó lè mú kẹ́jọ ọmọ jáde tẹ̀sí ti sẹ́ńtì ti súnà ẹ̀rọ arẹlẹ́rí rẹ́bẹ́tẹ́ ẹ̀jẹ̀ oníjáde gbangba mi eléyẹn ìnìtòbìnrin eléyìí ni ti islam wa ẹgbẹ́ kọ́tọ́ pé gan ti islam wa nìyẹn ìwá ṣe irú ìtàwọn èèyàn ń ṣe tí wọ́n pè ní khitanun firauni ìdábẹ́ irú táwọn firauna ètò ti pé àwọn máa fa gbogbo awọ abẹ obìnrin dànù wọ́n fa gbogbo ẹ̀ dànù tí gbogbo ẹ̀ tí wọ́n wá di polówó yọ jẹ ihò lásán gbogbo awọ tó yí ká wọn ti dànù wọn ti ké dànù eléyìí islam ọkọ wa kó ká sílẹ̀ wọn kéé sorúkọ rẹ̀ ní xitánù islami ìgbé dídábẹ islam rárá eléyìí wọn pè ní dídábẹ ẹrú táwọn èèyàn fìràwọnà ṣé fìràwọnà ẹni rí ni àwọn faraahina àwọn ọba misra ẹ mọ̀ pé nìkan gbó kan hárí jù wọn ẹ náà ní fìràwọnà ti musa tàbí olórí fún yẹn so irú àwọn ẹni wọn ń de ọba misra àtàtà tí wọn ń gbà yẹn oní kí wọn fa abẹ obìnrin dànù kó fa gbogbo awọ rẹ dànù ìdí sẹ́sì fi máa ń ṣe bẹ́ẹ̀ òní wípé àwọn gbàgbọ́ pé tí wọ́n bá ti lè fa awọ abẹ obìnrin dànù pátápátá òní ní òní ní lọ́kàn rẹ̀ irú kóun nídìí ọkùnrin. tọ́gbà tí o bá ti gbọ́ lọ́kàn rẹ̀ pé òun fẹ́ ọkùnrin ọkàn balẹ̀ kò ní ṣèbàjẹ́ ní táwọn gbà lérò nù táwọn fi fa gbogbo abẹ́ wọn dàgbà gẹ́gẹ́ bó ti jẹ́ pé bí wọ́n bá lọ́mọ ọ̀dọ̀ tí wọ́n bá lẹ́rú. tí wọn ò lè má ràn lọ sọ́dọ̀ ìyàwó wọn gbogbo gbà àbọmọ ọdọ abẹrú tí wọn gbà àbí tí wọn rà láti máa ṣiṣẹ́ sí ìyàwó wọn kọ́ wọn máa ránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà wọn máa múrò àwọn ẹrú yìí wọn wọn wọn pa ipa kò ní nífẹ̀ẹ́ àti súnmọ́bìnrin yàtọ̀ máa wò wọ́n fi gbà tó lẹ́gbẹ́ tán kí ni wọ́n fi wọ́n sí èyí ò pé kábẹ́ẹ̀rẹ́ ọmọ lè o àmọ́ kò ní nífẹ̀ẹ́ àti fẹ́ bóbìnrin lò kí lọ́ọ́ bẹ́ẹ̀ fi ṣe bí gbà tó ti pààyàn ayé nù yọkọ̀ máa wá tóbi tóbi yá lórí tó bá ti tẹ̀ lọ́dà bá ẹ̀rẹ́ ẹ̀rán àwọn àgùntàn náà tó bá ti tẹ̀ wọ́n lọ́dà yọmọ wá tóbi yọmọ kiri bẹ́ẹ̀ náà ni àwọn tó ń pè ní abuwab abuwab àwọn ọmọ Ethiopia kan wà ẹ̀fọn kóru wọn lọ sí àwọn ilẹ̀ lárúbáwá kan wọ́n máa pè wọ́n nílẹ̀ lárúbáwá kan ní abuwab tó ní wọ́n sọ nípa wọn nípa ti tẹ̀ wọ́n lọ́dà wọn àwọn ní àwọn tí ń ṣèjọba generally wọ́n lóru wọn láti máa tó kọ́ máa rán àwọn ìyàwó wọn máa rán wọn sẹ́ kọ́kàn wa lè balẹ̀ ibi ńgbà tó bá wà pẹ̀lú ìyàwó wọn bá tẹ lọ́dà irú wọn wá gírí wo òtóbi tó irú àwọn wọn yẹn wọn máa ṣe bẹ́ẹ̀ fọkùn yìí eléyìí náà ló mú wọn ṣe bẹ́ẹ̀ fọkùn yìí wọn fi ń fa gbogbo abẹ wọn dànù pèsè wọn pè ní xitanu firawuni yìí ìgbé irú ìdábẹ táwọn firawuna ni kìí ṣe bìkan lásán lọ́wọ́ àláyé yàtọ̀ sí bìkan ọwọ́ à láwọn ilẹ̀ lárúbáwá kan bíi misra bíi sudan ó sì wà láwọn ìlú áfíríkà bíi chad àti nàìjíríà somalia àtàwọn bíi sudan àwọn ìlú púpọ̀ ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ kọ́dà ní nàìjíríà ń bí ó tún wà lọ́dọ̀ àwọn tí èsè mùsùlùmí gbẹgbẹ́ nú àṣà yẹn lọ́jọ́ yìí pé àṣà tiwọn náà nìkan pa gbogbo awọ abẹ́ obìnrin dànù gẹ́gẹ́ bí wà á ti tètè hàn wá kí n bẹ nú àṣà àwọn bẹ́ńdáláì àwọn ará ìlú àwọn kan wà nù wọn tí wọ́n ti bẹ́ẹ̀ tọ́fà gbogbo abẹ́ omi dànù eléyìí islam ò fi kọ́ wa ẹni pé àwọn kèfèrí ṣe àwọn tí èsè kèfèrí ṣe tó èsè islam ló mú wa firawuna ẹwà àtìgbà tí firawuna ti wà kí islam ó tó di èsè islam ló mú wa ẹ má fi ju ọ̀dà bí lọ islam lọ́wọ́ pé islam ló ní wọ́n dábẹ́ fóbìnrin islam ní wọ́n dábẹ́ fóbìnrin àmọ́ lùdí dábẹ́ wo. tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ o. òyìnbó wa ń lu koro oníkẹ́ ọmọ dàbí máa fáwọn obìnrin nítorí pé òyìnbó ọ̀bà yìí jẹ́ làwọn ó ń ranù lòyìnbó wọn ká obìnrin fún nǹkan kan bí ìbá ṣe nǹkan polówó ọjà móríyá lọ́fíìsì amúlùdùn nígboro wọn ti sọ wọn di ọjà tó dínwó jù ẹni wọn ni kó wọn máa rìn wò wọn wọ pátá jáde àti kọ́mú ẹ̀wù dọ́kó sì máa wọlé abẹ́ kéésì bẹ́ẹ̀ gbogbo ṣòkòtò dọ́kọ wọn máa tẹ́ mẹ́lẹ̀ ni àwọn ṣòkòtò fẹ́ nu ẹ̀ sọ́lẹ̀ ìyàwó sì gbé pátá jáde àti kọ́mú àwọn òbí lẹ́ẹ̀ sẹ́mi kọ́ ẹ kọ́ pààrọ̀ ni kọ́kọ́ wọ ṣọ́tìníkà gbogbo t-shirt lé tíyàwó wa wè tí ń wọlé o òbí ẹ ti da gbogbo ẹrú torí ẹ àwọn ti so obìnrin di nǹkan polówó ọjà wọn sọ di méjì kọ́bọ̀ wọn bá sùn kó kó tún lè dànù nígbà tó kú wọ àwọn náà ní kọ́ máa wọ́ o torí fundamental human right ní kó orin hò lọ́dọ̀ àwọn wèrè nígbà tí wọ́n wá rí wọn wá lé wọn ò lè control ara wọn mọ́ nígbà tí wọ́n bá bá sọ tí wọ́n bá sọ pé ajá wọn bọ́ sun ọwọ́ pátá tó yọ dànù káwọn fi débi táwọn ń lọ lára rẹ̀ tó bá ní nóò nóò bíi ti báyẹn kọ́ òun rìn òwò àmọ́ bíi ti báyẹn kọ́ àà òun rìn òwò kí ló tún mọ́ àwọn bá sọ pé àwọn orí bu ẹ ẹ bá gbọ́ fún orí bu ẹ àwọn òbílẹ̀ lè ṣe tọ́nù sí torí de lé ẹ wá wo kọ́lítì òfo wọ́n tún wá gbé tí wọ́n tún gbé wá bá wa táwọn èèyàn kúkú ronú lọ títí tí wọ́n fi gbàgbà kúgbà ìyá ńlá ta ni nínú àwọn ọmọ tí ń rìn wòwò lọ́jọ́ pé wòwò làwọn náà rìn gbọ́ ọmọge tó bá jẹ́ pé gbàkúgbà táwọn gbà àfi kí wọ́n máa rìn òwò káyé kèfèrí kan gbé wọn ṣépè ẹ mẹsẹ tí sọ mùsùlùmí ẹlòmíì nínú àwọn kèfèrí ń wò pé ẹ eh, ebi tó wù wọn ni wọ́n ń wọ̀ ebi tó wù wọn ni wọ́n ń wọ̀ òun náà sì wà lé ọkọ ọwọ́ adìpọ kọ pàtì ọkà kún ọwọ́ abẹ̀rẹ̀ sí ṣèwádìí ọwọ́ arìgbéró àti gbé pátáká tí wọ́n yọ gbogbo ẹ ta irú wọn ni mọkò ń sálọ àwọn wọ́n fẹ́ẹ̀ gbàmù lọ́wọ́. ẹ̀rí ló lọ́ba bẹ̀rẹ̀ sí dépè pé kò ní dá abẹ iṣẹ́ wọn wọ̀ fún wọ̀nyí kò ní fún kódà ẹ kìnnìkan ni ó se yín kìnnìkan ni ó pa yín lóru ìgbà yìí lọ́wọ́ sẹ̀sẹ̀ burú ńgbà tí ọkọ torí di eléyìí ẹnìkan ni ẹ àwọn náà ò lè má wọ̀ torí táwọn kọ àwọn rínú fi ń wò ta ẹ ńgbà tó wá rẹ lọ sí títì kú aláìlórí lọ́wọ́ àbótú fẹ́ tara rẹ fẹ́ lómi ìyàtọ̀ sọ́kọ ni torí di eléyìí kádàbẹ́ ọ̀pàtàkì tí wọ́n bá ti wá dábẹ́ fòfin ìjàmà tí wọ́n bá ti dábẹ́ fún un tí wọ́n bá fi ibi tá a ní kí wọ́n rọra rere pété òun tí wọ́n bá fi lẹ̀ àwọn olùmọ́ni tí àyè yún tó bá di wípé ó wu obìnrin láti pé kọkùnrin ó súnmọ́ òun àyè yẹn a máa dá nìkan lé bí abẹ́ ọkùnrin tó bá wá lé yóò máa wọ́n ní tẹlómìn lé ó nígbà tó bá lé tó bá fi lé ha pátá tó tó dàbí ìgbà tí wọ́n ti da epo sí náà nì epo bá fín àbí petrol. kí ni nóòtù ṣe yóò bù kẹ́wò bẹ́ẹ̀ lórí rẹ̀ ó lu aago ní ọmọ wá ọkùnrin ká eléyìí ó lè yé àbí tó o bá wo ìgbésí ayé àwọn kèfèrí tí èdábẹ́ tó o bá wo ìsẹ̀mí àwọn kèfèrí tí wọ́n kì í kọlà lóbìn subhanallah ọ̀nbẹ nínú àwọn ọmọ tí wọ́n rí báwọn tó jẹ́ pé yóò máa tọrọ bí kí bí èèyàn méjì mẹ́ta kọ́ bò ń ṣe ranù lójúmọ́ tí o sì máa wo pé bí wọ́n ṣe ń bò ń ṣe ranù tóun ò yó àwọn olùbílẹ̀dì ní ṣe fọ́ọ̀nù lọ́sẹ̀. àwọn olùmọ́wá ní tírú wọn bá wá lọ lọ́kọ tírú wọn bá lọ́kọ tí ò bá sì jẹ́ ó ranù tó bá lọ́kọ ẹni tí wọn ò dábẹ́ fún yóò fẹ́ pa ọkọ. torí di eléyìí ó lè jẹ́ pé ọkọ̀ gbọ́dọ̀ tó jókòó máa kàn ọ̀bọ̀ náà ni tí ọkọ̀ bá sì ń bọ̀ tó bá bá lò yóò ní kò tí ì tò ẹ̀dá kò tó ọ̀pá ni tọ́lá bá fi ru eléyìí sàdáwò fún ọ gbogbo ọbẹ̀ àwọn méjì ọbẹ̀ àwọn mẹ́ta ọgbà bọ́lọ̀ nígbà tí ẹyọ̀ bá dọ̀ lágara. tẹ́rù rẹ náà ni ó tó ara ẹnìkan tí wọ́n máa ní à ti gba tiẹ̀ gbá kíni ètò wà lé gan ti tó. gbogbo eléyìí bẹ nínú hikima títẹ̀rí àfẹ́mú jáde. obìnrin tí wọ́n á jẹ́ pé ajókòó kò jẹ́ ajókòó ádìdé kò jẹ́ ádìdé ajáde ń pè wá ayétura ayé fóònù ńgbò lẹ́wàá padà délé náà rí ńgbò lẹ́sẹ̀ kínní tọ́ ẹ ma lọ́dọ̀ ọkọ kò ní fẹ́ sẹ́kù fún ma torí pé nísẹ̀mí obìnrin òní pé bóun bá ti ṣe ń wọ́kọ kọkọ náà máa wá ń gbà mí kí wọ́n jọ máa wá ara wọn nínú ilé wọn àmọ́ gbọ́ àìbá ti jẹ́ pé gbogbo ògbà obìnrin náà ló máa wọ́ ọmọ òkú kí ṣé ìwọ yìí ò sì ti máa ṣe ránu kí n tó fi ọ abẹ́ ìfura báwọn yóò di pé dìgírì rẹ̀ ń dínkù yọ bẹ̀rẹ̀ sí ní di ẹni tí ò ní láárí lójú rẹ má torí ẹ Islam ń fẹ́ kíkékí gbogbo nǹkan jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì kọjá yìí pé ìwọ ńlọ múùbù ìyàwó rẹ tí ó fi múùbù lẹ́yìn wọn àgbà náà ntí wọn ni kí wọn gé díẹ̀ wọn gbọ́dọ̀ tún gé tán torí tí wọn bá gé tán bí ìgbà tí wọn pa ayé ni tẹ́máfilé gé délẹ̀ ọwọ́ àyè kékeré tí wọ́n ń gé òun tẹ́máfilé gé òun náà délẹ̀ yẹtí kí wọ́n pa gbogbo awọ abẹ́rẹ́ dànù tẹ́máfilé gé òun náà délẹ̀ nígbà tí wọ́n pa ayé ni ẹni tó bá tún fẹ́ lu wọn àdáwọ̀ mi túnú yọ̀ọ́ mọ̀ báyàwó rẹ̀ lò pọ̀ àbí bí ìgbà tó ti ké ń bókù ló pọ̀ bọ́ba tó yẹn jáde òun ò ní fílìn kankan kí ni láàrí ẹni tí wọ́n bá lò tí ò ní fílì ẹ̀rí mbẹ́ wọ́n jàǹbá tiẹ̀ wọ́n wàá ka ọkọ ń bá ni lòkún yà ẹ̀yin náà kúkú lẹ́ẹ̀ máa ń tẹ̀ mú bẹ́ẹ̀ ó ti fẹ́ mi nítorí pé wọ́n ti pa òun lápá ayé àwọn òbí tó bá fa bẹ́ dànù wọn ò fa gbogbo àwọn abẹ́rẹ́ dànù àmọ́ wọ ibi tí fílì ń wà wọn wọ́n ti gé lágbèjì torí ẹ̀ ló ti jẹ́ pé àná bìtò lọ́wọ́ àti náà díẹ̀ ni ẹ mú bẹ̀ nítorí fíhì rọ̀nàkùn lèlwọ́jì fẹ́ iná wúyà fọ́bùmá àlùwọ́jì àyè yẹ̀zìdù lùwọ́jì hà rọ̀nàkùn wọ́bẹ̀ hà á ìmọ̀ kojú ọ̀rẹ́ wa ojú obìnrin tí ra kékeré fún yọ̀ọ̀rẹ́ wa ìyẹn ni pé ó rẹwà lọ́dọ̀ ọkọ rẹ̀ àmì tí wọn bá gé fún yóò ya òbúrẹ́wà lójú ọkọ rẹ̀ nínú ọmọ òkútọ ọkọ fẹ́ pa mí ni tòṣùgbọ́n ẹni tí wọ́n rọra gé díẹ̀ fún ọkọ ọmọ wò pé ah o beauty ọ̀dà àǹfààní tó wà ń bẹ̀ nù. tọ́ wọ́n sì ní àwọn olùmọ́ni yóò jẹ́ kí ìbálòpọ̀ láàrin rẹ̀ àti ọkọ rẹ̀ kó ládùn yàtọ̀ sẹ́ni tí wọ́n dábẹ́ fún yàtọ̀ sẹ́ni tí wọ́n gé gbogbo àyè yẹn wọ́n gédé lẹ̀ ráúráú eléyìí jẹ́ àǹfààní tó wà ń bẹ tó fi yẹ kí adábẹ́ fáwọn obìnrin níwọ̀nba díẹ̀. eléyìí jẹ́ kókó tí àbá fẹ́ sọ nípa kádàbẹ́ òfin tọrọ ọmọ nínú òfin ṣẹ̀ríà kó sì ká mójútó lẹ́yìn rẹ̀ abalẹ̀ eléyìí ti tán nínú tírà yìí ó wá kan ìdíkejì ọ̀rọ̀ àkọ́kọ́ nínú ìdíkejì yẹn ó ń jẹ́ ìdààbò jihad ọ̀rọ̀ nípa jíjagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó fi oore sí ní tá à ń gbọ́ kó ṣe ní ìrọ̀rùn fún wa láti máa fi ṣe wà wò kó ṣe ní àwíjàre fún wa lọ́la kìyàmù kó má ṣe ní ìbàlẹ̀jọ́ fẹ́ni tó wí àti fẹ́ni tó gbọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب ọjà ìkúrò nípa ọ̀rọ̀ tí yorùbá ní ìlú lẹ́sẹ̀ ìgbà. orúkọ. yorùbá yorùbá àwọn kan ń yára fẹ́ gbà ẹ̀ ṣẹ́gbàgbà ṣẹlẹ̀ ṣẹ́gbẹ́rì tó fi ọ̀rọ̀ fáwọn ènìyàn ṣé bàbá mi ò ní báyìí. alhamdulilayi wọ́n ní ọ̀nbẹ nínú sẹ́ ìdílé pípé ẹ̀ bá kókó ọ̀bẹ ní wọ́n ní kéèyàn lọ fárùn bàrà gẹ́gẹ́ bí sẹ́ security yọ̀ọ́ máa dúró lẹ́nu ọ̀nà bíi báńkì ilé ìtajà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lẹ́sẹ̀ àwọn tó jẹ́ kébèrè àtàwọn ẹni tó jẹ́ kébèrè làwọn jẹ́ kébèrè gbogbo tí kébèrè ń fẹ́ àti bí lánàá gbèsè ayé rẹ̀ ti ṣe rí náà làwọn ọmọ rẹ̀ wọ́n sì máa wọ́nà láti lé yín jìnnà sẹ́sìn yín gba gbogbo ọ̀nà tí wọ́n ní kápá torí jẹjẹjẹjẹ ló jókòó ní sẹ́yìn wá wáṣẹ táǹsì ti fa wọn láti sọ yìí pé eléyìí nínú ẹ̀sìn yẹn pàtì àwọn òní sọ pé nínú ẹ̀sìn yìí o dáhùn ọ̀sọ̀ ni pé àwọn ọ̀fẹ́ rùgbà torí owó tí àwọn náà ti fẹ́ gbà àbàrùn gbàdá àgbègbè ni nígbà tí èsì fún wọn ní ká ti bọ́ọ̀ bá bá rùn gbàdá nù díẹ̀díẹ̀ náà ní bẹ̀rẹ̀ wọn lè gbé ìgbà sọrí àwọn ẹni tí wọn apply wọn pọ̀ ju iye àyè tó wà lọ tó ń torí di eléyìí báyìí ẹ wá tẹ́bùlù wọn sì sọ ilé apágbọn wọn ti sọ àgbọn yìí ní kò fi nítorí pé ẹ wá tẹ ẹ dàpọ̀ ẹ bá yọ sáwọn ìjọba mùsùlùmí kí lẹ́ẹ̀kọ́ fárùn-ún báyìí mọ̀ ń wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wáyé kọ́dà bẹ́ẹ̀ bá rí kọ̀dà kátó wá pẹ́ yẹn owó wa lè yẹn fẹ́ gbà ní oṣù tẹ́tẹ́ tó lọ́wọ́ fà lùbáríkà jù iṣẹ́ tẹ̀ torí rẹ̀ tako tọ́lọ̀ tẹ̀ tako tàbí sọ̀rọ̀ wà ọ̀rẹ́ ìlú àdùnsẹ́lẹ̀ torí jẹ́lu ẹni tó bá ti ní báyìí ni kò ṣe ní ní tó tako ẹ̀sìn ọlọ́run torí kó lè bá rí sẹ́ nítorí yẹn kó fi sẹ́ńlẹ̀ kọ́ wá tẹ̀sẹ̀ ọ̀nà ọlọ́run ọba pọ̀ bẹ́ẹ̀ náà ní ṣe sọ́jà bẹ́ẹ̀ náà ní ṣe ọlọ́pàá migration civil defence kọ́dà tó fi dórí àwọn májámájá mọ́tò ní òmùfá mọ́tò ní kọ̀gbọ́dọ̀ ní rúgbà torí tó bá ní rúgbà kò ní ṣe orí wájú yóò di lójú. wala hawla wala quwwata

ìbéèrè ọlọ́kọ̀ọ́kọ́ nígbà Khadija radiyallahu anha ìpè gbàdánà mi fẹ́ sallallahu alaihi wa sallam anabi ló jẹ́ ọkọ kẹta tí Khadija di láyé wọ́n ní kí ló ṣẹlẹ̀ nílé ọkọ àkọ́kọ́ àtẹ̀kejì ah, irun tí wọ́n ṣẹlẹ̀ náà ní ọkọ àtìyàwó náà ní bóyá kú bóyá wọn kọra wọn lẹ tó léyìí ní tó ṣẹlẹ̀ tó Khadija ti wà láláì lọ́kọ tí àwọn ẹni ńláńláńláńlá tí wọn sì ń du àti bẹ́ẹ̀ ìwọ tó ti kún lọ́kọ láti fẹ́ o kó tó wá di pé orí ànábi sallallahu alaihi wasallam ànábi lò eléyìí tó túnà sí kò sábú nínú kéèyàn fẹ́ obìnrin tó ti lọ́kọ kan rí àbọ̀kọ méjì àbí mẹ́ta lópin ìgbà tó bá ti kó bá wù yẹn tẹ́ bá bẹ́ẹ̀ mẹ́ kò sí tó burú mẹ́. wọ́n á sọ fún yẹn pé àwọn ọmọge ń bẹ́ẹ̀lẹ̀ ọ̀hún á lọ fẹ́ abilékọ kan tó bá jẹ́ pé a bá ní tó mú wa fẹ́ kò sí tó burú mẹ́. Jabir bin Abdillah radiyallahu anhuma wọ́n ń tìrìn àjò bọ̀ pẹ̀lú àdúrà sallallahu alaihi wasallam lọ́jọ́ kan anabi sọlá ìsìlámù ìjọ ti fẹ́yàwó bí wọn ti fẹ́yàwó wọn lọ magi àbábilẹkọ ọlábilẹkọ ni àhà kí ló ti tọ̀ fọ́ magi tó ọmọ bá tẹ̀lé tó náà ọmọ bọ́ tẹ̀lé jábìrì ni níṣẹ́ ni mo bá bilẹkọ nítorí mo láwọn àbúrò tí mo fẹ́ ni tí ọmọ bá mójútó ẹsìn mọ̀ fẹ́ni tó wà tó ti tó ti lọlé ọkọ̀ kan rí ìrírí tó ní òye tó ní ọ̀yàtọ̀ sí tọmọge tí ń bọ̀ tọrọmọge tí ń bọ̀ kọ́dà bọ́ba ti níyàwó kan rí tẹ́lẹ̀ tíyàwó ń ti wá kú àbẹ̀ kọ́ra yín lẹ̀ tọ́wọ́ fọmọ kan lẹ̀ fún ọ ìyàwó tó fẹ́ nìsín ń ṣe akọ ìjọ ya o kọ́dà kò ní ṣe bí gbà tó rí wọn èmi ṣe bí gbà tó rí wọn torí ó kọ́kọ́ tó lò wá ní òun kẹ́kẹ́ nìkan fi wàhálà di ẹ̀bí lọ́wọ́ torí rẹ̀ tọ́ba ní sábàbí tó jẹ́ fábílẹ̀ kọ́ tó tó burú mẹ́ ìbéèrè lẹ́ẹ̀kejì wọn ní eh, irúgbó ládẹ̀ tó ṣe é gbé àtò wọn bára wọn jà ní islam pọ̀ sí islam ìhà tó pọ̀ sí àmọ́ ti jàgídíjàgan wípé ọ̀tọ̀ kéèyàn dojú kọ ẹni tí ń tó bá jẹ́ pé ẹni tí ń sekú pààyàn ńlẹ̀ bá jọ fìjà pẹ́ ta tẹ́ dojú nǹkan ìjà kọ́ra yín tó gbé àwọn sọ́jà tí ń pààyàn lọ́lọ́ pè yídà kí wọ́n pa àbí kí wọ́n pa ọ́ kò sí tó burú bẹ́ẹ̀ nínú ìlú wọn ń pè ní jihad ṣùgbọ́n irú ìdáhùn fún ní sèyẹn eléyìí kò sí nínú Islam nítorí pé táwọn ń dé oníkẹ́ni tí ọmọ tí ọmọ ẹsẹ̀ àwọn sànàbà àwọn sànàbì tó bá àdúrà pé bó bá jókòó Islam kẹ́ ẹ̀ gbọ́dọ̀ parú wọn àwọn obìnrin àwọn ọmọdé àwọn arúgbó kújọkújọ kò sí ìdáhùn ò lè pa kò sí ìdáhùn ò lè pa. kí ló dé tẹ̀ ń pa gbogbo wọn ni àgbà tó fún etí tẹ mùsùlùmí ọlọ́run gbé wọn dìde jọ pé dàgbé àmọ́ lórí àníyàn wọn ẹgbẹ́ táwa náà fúnra wa ní sékè fèrí fẹ́ràn àwa náà òkúkú fẹ́ràn wa ẹ máa wá fi gbogbo nǹkan rora yín wò wọn náà wọkọ̀ kọ́ lọ ẹ lọ ẹ nínú ọkọ̀ ìbàdàn ọbẹ̀ pèrò ni kó o tó kọ́ ọbẹ̀ pèrò ni bọ́ǹbù ti plásítà nu mọ́tò gbogbo kálukú ti kú tí wọn bá lẹ́gbọ̀n ń bẹ̀ tí wọn bá lábúrò ń bẹ̀ tí wọn bá níyàwó bẹ̀ tí wọn bá lọ́mọ ń bẹ̀ bóòlù ṣe wí. sínú rẹ ó dùn kúkú ní ìlú tòǹtòrò ẹ dáhùn ṣe ń jàgídíjà gan sí Islam ọ̀farama ni Islam ọ̀farama rárá ẹni wọn ń gbà yẹn Palestine kí ló dé tẹ̀yìn ọ̀lọ́ Palestine kẹ lọ dojú ìjà pa àwọn Yahudi yẹn ẹni wọ́n ń pè yẹn ní Iraq kí ló dé tẹ̀ sáfò ní Iraq kí ló dé tó jẹ́ pé àwọn èèyàn tí ọmọ tí ọmọ ẹsẹ̀ lẹ́ ń pa ní Iraq ìjọ kan a ẹni ọmọ èèyàn tó fò ìjọ kan lásán ẹ sì máa gbọ́ pé èèyàn kú yìí táwọn nítorí pé pàápàá àwọn ṣíà yẹn ibi tí wọ́n ti fi wọ́n lọ ṣe bílì àti wọn náà tí wọ́n máa ń ṣe wọn wọ́n lè níyàn five million ìní ń dà lọ sí Karbala wọ́n kàn wọ́n kàn lè lọ sọ bọ́ǹbù lẹ̀ láàrin àwọn èèyàn alagbalúgbó èèyàn ti lọ lójú ọ̀nà àtọmọdé àtàgbàlagbà àtọkùnrin àtọkùnrin gbogbo ẹ̀ kẹrì tí wọ́n kú dàálẹ̀ lọ ni kílẹ̀ tẹ̀ tí wọn náà ìbọ́lọ̀ ni ó ti dájọ́ fún wọn tọ́lọ̀ wọn á ní kọ́ ọmọ bá ń pa wọn ìbá amẹ́ríkà tí ọ̀sẹ̀ ọ̀ ìsì ń bẹ àwọn ń gbé ayé ilé tí wọ́n fẹ́ lẹ́lẹ́ nǹkan ò sí wọn ẹni tí ọmọ tí ọmọ ẹsẹ̀ lọ́lọ́pàá yìí irú jihad wo nu wọn lọ lẹ fọ́tò fún ládà mẹlẹ ọlẹ mọba ti kúlù rẹ ọlẹ mọmọtò rẹ pé kíni pé akínú ògbóró akíntí wọn gbénu àpàtà akíntí ògbébi dátẹ́kùn wa tọ́ da bẹ́ẹ̀ akínú náà tòótọ́ bàtà àbí dáhùn rẹ̀ ní pé àwọn èèyàn ti ń ṣèbéèrè ń pa rẹ̀ pọ̀ lódodo ẹlòmíì ti fẹ́ mà ní ń fẹ́ mà kí ni sand Islam nípa rẹ̀ torí àwọn olùmọ́wá bíi Sheikh Abdulaziz bin Baz rahimahullah ta'ala láti gbà tó ti bẹ̀rẹ̀ tí eh, Bin Laden ti bẹ̀rẹ̀ wàhálà yẹn làwọn afá ti gbé fatuwa jáde gbé dájúdájú ní ti Bin Laden ṣe yọta pẹ̀lú Islam pẹ̀lú sísìnsè yìí kọ́ọ̀rìjì ni nínú àwọn kàwárì kọ́ọ̀rìjì nínú àwọn kàwárì nínú àwọn tó ṣe pé wọ́n ti jáde lábẹ́ òfin ọlọ́run àwọn tó ṣe pé látàrí pé èèyàn tẹ̀ wọ́n ń pè èèyàn kèfèrí nítorí tẹ̀lẹ̀ náà torí pé bọ́ládà ọ̀padà lẹ́dí àpòpọ̀ pẹ̀lú ẹnìkan tó ń pè ní ayimanu bọ̀wá hìrì ayimanu bọ̀wá hìrì yẹn ọjọ́ máa ń ṣe fún so òun wà nínú àwọn tó ń pè ní jamaa islamiyya jamaa islamiyya ló yí padà tó di jamaatul hijra wal jihad jamaatul hijra wal jihad yẹn lọ́dọ̀ sí wọn àwọn làwọn ẹni tó ti pété yẹn bá ti lè sẹ̀sẹ̀ kan báwo di kèfèrí torí rẹ̀ láti ń pè wọn ní jamaatul takfiri wal hijra àwọn òpèrè àwọn bẹ́ẹ̀ àmọ́ tùmù kọ́ wọn ìtẹ̀ wọn tí wọ́n ṣe ló túmọ̀ síbẹ̀ jamaatul takfiri wal hijra àwọn jama ti máa pè yẹn kéfì tó ayélujára sọ wá hìrì àti bùnládà ni wọ́n ti wọ́n dọ̀ka náà ni wọ́n ti dákọ́ ìdálẹ̀ eŋti àwọn jama ti tẹ̀sí rọ̀ hijra tí wọ́n ní ní ideology bùnládà náà gbà àtìgbà yẹn ló ti di pé tí wọ́n bá sọ̀rọ̀ gbẹ tí wọ́n bá ti ṣe táwọn ṣe tó náà ga kí ẹsẹ mùsùlùmí kẹfẹ rí tó eléyẹn jẹ nígbà tí wọ́n lọ atáàkì New York ní nine eleven ó ní malam yẹkùn mẹ́ẹ̀ẹ́nà fọwọ́ gbẹ́dọ́nà if you are not with us then you are against us. lọ́pàá ló fi jẹ́ pé bush ní gbogbo ilé ayé kéde ibi àwọn náà anti terror làwọn ìlú tí ọba kéde bẹ́ẹ̀ àwọn bọ́ọ̀bù ẹ̀ so irú rẹ̀ ìpínlẹ̀ àdàtì kọ́kọ́ lù síwájú bẹ́ẹ̀ torí de eléyìí eléyìí ni mo ládẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ màá tó kú yẹn tí wọ́n pa lẹ́sẹ̀kẹ̀ mùsùlùmí ni kìí ṣe kèfèrí kìí ṣe kèfèrí ẹ wàá gbọ́dọ̀ yọ ẹ gbọ́dọ̀ dunu pé wọ́n pa tẹmọ apàtẹwọ ká báwọn ọmọ Amẹ́ríkà wà láìpẹ́ orí báwọn ṣe ń ṣe tí wọ́n ń pàtẹwọ ká tí wọ́n ń jó ká abẹsẹ mùsùlùmí ni mùsùlùmí gbọ́dọ̀ dúró kí wọn pa mùsùlùmí tẹ́lẹ̀ ìjẹbù mùsùlùmí jẹ ẹnìkan ti tẹsí mẹsì sí mi láti lẹ lárúbáwá kan pípé kama dunu pípé wọn pa kódà ìmọ̀tìmọ̀ fẹ́ sọ fún un nítorí ọwọ́ tí ọkàn mi ti bàjẹ́ mùsùlùmí wọn pa àbára máa ń ṣe ń ṣe ọ̀dà. àmọ́ bíi ti ká wá gbélú káma wá dunu pé wọ́n pakọ́ olùkóyè wa ẹ̀hẹ́n pe won pako ye pé anabi wa sallallahu alaihi wa sẹ́lẹ̀ nínú tó fi kọ́ wa onídìí onídìmọ́sẹ̀lẹ̀ mìíràn fi dawaatihim wa ta'atufihim wa ta'awunihim kamathali al-jasad al-wahid idha ishtaka minhu 'udwun. تداعى له سائر الجسد بالحمى والسهر àpèjúwe àwọn mùmíní nígbà tí wọ́n bá nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n sì ń ṣàánú ara wọn tí wọ́n sì ń ran ara wọn lọ́wọ́ wọ́n dàbí ara kan ni tó ṣe pé torí bá fọyàn gbogbo ara yòókù náà ní gbádùn orí fọ́ni orí òsùn bó lẹ́sẹ̀ ti fẹ́ sùn gbogbo ara náà ni wọ́n máa ṣe àìsùn ṣùgbọ́n mùsùlùmí ti gbọ́dọ̀ ní ma àmọ́ kíkẹ́ wọn á pàtẹ́wọ́ kẹ́ máa dunú fún ọpẹ nìkan torí pé tẹni tó dé lẹ́rí ọlọ́run ọmọ bí kálukú náà ṣe dé bí ti bí ti kálukú náà ṣe dé tó ọlọ́run ọba wa kọ́dà kùn kó ti wá ní mùsùlùmí tó tọ́ kó ti wá ní mùsùlùmí tó ti pé wọn lójú tẹ́sìn rẹ̀ ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú wa rere torí pé sábà ti wọ́n àwọn àgbọ́yé tuntun tuntun tuntun irú rẹ̀ náà ní boko haram tẹ̀sí ń béèrè àwọn náà jẹ́mọ́ àti tẹ̀kfíìr làwọn náà wọlé hijra irú àwọn ayémọ́nà fọwáhìn ní Egypt so àlẹ́yìn náà tẹ̀kfíìr wọlé hijra ẹ̀wọ̀n ni wọ́n ti fi lọ́lẹ̀ ní Egypt torí ìjọba náà ni wọ́n bá lọ́yẹ̀ kó lè ma ẹ̀ tẹ́ bá lálẹ́ sẹ́kù gbogbo ti sẹ́yìn ẹ̀wọ̀n ni ẹ̀wọ̀n ni ẹ̀wọ̀n ni ẹ̀yin náà ti sínú akílù ọ̀dà àdúgbò ọjọ́ wájú ètò ọ̀sẹ̀ ní Egypt nìyẹn ní ìgbà tí wọ́n pa Anwar Sadat tó jẹ́ olórí Egypt tí Mubarak tí wọ́n lébẹ̀ tó kó kótó débẹ̀ ìgbà tí Mubarak jẹ́ igbákejì kó àwọn jamaatu tẹkpírọ̀ hijira lọ pa àwọn èèyàn ayémọ́nà bọ̀wá hìrì yẹn lọ pa Anwar Sadat because nígbà tí wọ́n láwọn ń ṣe ọjọ́ òmìnira táwọn sọ́jà máa pàrẹ́dì tí wọ́n máa bẹ́rí olórí ẹni tí wọ́n ń gbé ọ̀pá wọ́n ti plan pé ọ̀pá bó ti déwájú rẹ̀ tí gbogbo wọn ń gbẹ báyìí wọ́n ti da ìmọ̀ bòjú. sẹ́nu pé àtìgbà yẹn lọ́pọ̀lọpọ̀ ló ti sòfin pé tá à ń bá ń ṣe pàrẹ́dì mt bond ní káwọn sọ́jà ò gbé lọ èsè èsè pàtó ní búlẹ́tì nù wọ́n má lọ dàbọ̀ ẹni tí wọ́n fẹ́ tí wọ́n ti ń bínú tẹ́lẹ̀ torí gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ rí kó lórí kọ́lọ́ fẹ́ràn rẹ o ẹlòmíì kan mọ òfin ṣe fi wá sí bẹ́ẹ̀rù la bọ́ ma ẹ rí bó ṣe rí òun làwọn bẹ́ẹ̀ fún ẹ sínú ọkùn kìíní jọ. irú rẹ ni wọ́n ṣe fún Anwar Sadat. tó nígbà tí wọ́n ti wá pààrùn ìjọba abẹ́rẹ́ sí ni kó gbogbo yẹn. lẹ́yìn náà Anwar Sadat ṣe báwọn náà àwọn ìjọba Misra náà ni wọ́n pa sẹ́yìn kótó wọ́n kó àwọn èèyàn dàtẹ́wọ̀n látàgbé láti gbà yẹn wọ́n pọ̀ wọ́n kó wọn dàtẹ́wọ̀n wọ́n kó wọn dàtẹ́wọ̀n àwọn wọ́n á sọ ẹ̀wọ̀n débi tí wọ́n ti máa polongo ideology wọn ìjọba wa tún máa tí ó ṣe máa pé níta ń sá fún pé kí wọ́n má ṣe lóde wọ́n tún ti sọ gbogbo ẹ̀wọ̀n síbẹ̀ gbogbo ẹ̀ tó bá wọ ẹ̀wọ̀n tí èsì ara wọn yóò dára wọn. sèmi ẹni wọ́n ti wá fi jamaatu alìsìlámíyà náà ti fi lọ́lẹ̀ nínú ẹ̀wọ̀n jamaatu islamiyya yẹn ló wá di takfir wal hijra nínú ideology wọn yẹn ní láti kẹ́kọ̀ọ́ gan nínú ideology àwọn jamaatu islamiyya yẹn oníkéèyàn gbọ́dọ̀ lọlé ẹ̀kọ́ tẹsí ma pé boko haram kí lóun náà sọ àbí kí ni tuma boko haram lédè haúsá ìyẹn ni pé lílọ sí school haram so ideology wọn nìyẹn ideology àwọn ọ̀gá tí wọ́n gba kí ni wọ́n á lọ́dọ̀ wọn so but ní Egypt ìgbà tó da ẹ lẹ kìí ṣe pé skul làwọn gbà lérò skul tí wọn ti ń kọ́ ẹ̀kọ́ tó yìnbó mu wa nítawọn gbà lérò ní gbogbo ilé ẹ̀kọ́ kò bá jẹ́ kọ islam lẹfẹ lọ kọ kò bá jẹ́ pé kíníkà ìgbọdọ lọ ẹsìn máa gbọ́ àwọn ẹ̀sẹ̀ dá boko haram lẹ́bi ìjọba máa sọ pé ẹ má lọ lé kí o àti rí o tètè ká má lọ lé kí o kí ni ká tó máa ṣe ẹ̀sìn islam lẹ́ polongo ìdí nu táwọn fi rọra límítì ẹ̀ sórí pé bóòkù sùkúlù ní haram wọn wá líǹkì ẹ̀ síbi tẹ́ẹ̀ bá mọ̀tàn bí nǹkan ẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn wá líǹkì ẹ̀ sí pé tí báwọn táwọn àkókò àwọn náà làwọn lọ skul ìgbà táwọn parí skul àwọn òrìṣẹ́ lẹ́yìn náà ẹni tó ríṣẹ́ gan tẹ̀bi tó takotọ́ lọ́ọ̀ni lọ sí lọ́ọ̀ àjẹpẹ́ boko haram gbogbo eléyìn àlọ́ lásán ni ideology tí wọ́n gbà wá gangan ni pé ẹ̀ gbọ́dọ̀ lọ lé ẹ̀kọ́ so but àwọn gbàdúgbò àwọn bàbá wọn ṣe boko haram wọn ti fà wọn sí kúkú gbàtà wọn lọ sílé ẹ̀kọ́ tán ni wọn rí ideology wípé kọyẹ káwọn lọ lé ẹ̀kọ́ láti ti kọ́kọ́ sí àwọn wọn abẹ pé àwọn èèyàn yòókù káwọn yọ olódò nígbà táwọn jẹni tọjẹ lẹkọ so ẹ sì rí jamaatu islamiyya àtàgbà ideology wa lọ́dọ̀ tiwọn nítorí wọn bíòdì ideology wọn lé lórí ni pé. táwọn ẹni tó tó ta wọ̀ bá gbọ́ lẹ́rọ̀ ẹ̀yẹ kan lè gbọ́ lèlè torí ẹ̀ wọ́n gbé nǹkan jà báwọn ọ̀gá wọn ti bẹ̀rẹ̀ náà nǹkan jà sọ̀tẹ́ mọ̀ pé ń bí iná gbà wọ́n gbé dé kí làwọn náà gbé àwọn náà gbé nǹkan jà tó wá hàn kò sí nǹkan tuntun bẹ̀ torí ẹ̀ mùsùlùmí kan wa o mùsùlùmí kan gbọ́dọ̀ dúró ẹ̀rí wa bàbá ti rẹ́ nìkan tó ní irú rẹ̀ náà ni àwọn ideology kan tán gbé wọlé yorùbá náà gbà kan tí wọ́n ní káwọn tó fi sùkúù lẹ̀ ẹ̀mọ ẹ̀yọ ọmọ ló fi láwùsẹ́kì lẹ́gbàá yẹn náà tó tí wọ́n kó nǹkan dà tí wọ́n lórí gbogbo ẹ̀sìn gbogbo wọn fi ń bá wọn sọ̀rọ̀ gbogbo wọn sì fi sùkúù lẹ̀ ẹlòmíní ti dòní kọ̀ lọ sùkúù mọ́ ẹlòmíì ti ń ṣiṣẹ́ wọn ní kọ́ pasẹ́tì ọ̀pasẹ́tì ẹlòmíì ní ti yín báyìí wọ́n ti ti lọ́nà dòní ọ̀pọ̀lọpọ̀ padà àwọn míì kọlọ̀ ọ̀bọ fà wọn àmàna torí ẹ̀ irú rẹ̀ àwọn ẹjọ́ ọlọ́sìn yẹn wọ́n gbé wá ẹnìkan ọmọ kan láti lọ rí bẹ́ẹ̀ ń òun náà ń ta gbogbo orú rẹ̀ ká àwọn èèyàn ń gbà lọ́dọ̀ rẹ̀ njẹ́ ó padà resort sí náà exactly kò fi kankan yàtọ̀ torí pé Egypt lọ náà ti lọ gbé ẹjọ́ ọlọ́sìn yẹn wá àtẹ̀wọ̀n náà wọ́n sì tún ti gbé ránṣẹ́ lé wọ́n pọ̀ sí lórí oríwẹ̀ ẹ̀rí gbà wálé àmórí ideology mú wálé exactly o sí kankan tó fi yàtọ̀ sáwọn boko haram ntọ́ka sẹ́kù ni pé ọlọ́run ọba wa kó kùtà bá torí tí tí ọba jẹ́ bẹ́ẹ̀ tó bá tilẹ̀ rí àwọn yúùtù mú débi kan ntọ́ padà ṣẹlẹ̀ náà ní kó ní kó gbé nǹkan jà àwọn tó wá sẹ́kù nínú anú rẹ̀ ń à ẹ̀rí gbé ọwọ́ tí wọ́n fi gbóná nínú rẹ̀ tí wọ́n bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ ni à tìmẹ̀dókòrì bàbá jẹ́ pé late comer ló wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ níwọ̀n bá ti sìn sọ́wọ́n kí wọn pé assalamu alaikum ẹ̀kaàrọ̀ wọ́n sọ pé assalamu alaikum fún ẹ̀kaàrọ̀ kò ní sọ alaikum sọ́wọ́n àti olùkókó yín kẹfẹ́ rí lọ́dọ̀ tiẹ̀ a'udhu billahi minash shaitani rajim ọjọ́ bó ti jẹ́ ìgbà wọn kọ́ ni pé wọ́n á yọ tó ìwọ̀n náà Alhamdulillah. Èèyàn ní ọ̀gbà. Àmọ́ láwọn arúgbó tó yí ka agbọn rẹ gàtàgàtà tó lè fa irun gba náà yẹ irun àgbọn tọ̀sẹ̀ nígbà tó bá tùlù jọ sójú kan náà tọ̀sẹ̀ nígbà tó bá pọ̀ fún tó pé irun àgbọn èyí tó wà lọ́dà bí àjà kólókóló ohun gan ni irun gba jẹ ọmọ adásí ọmọ tọ́jú ẹ̀ ọ̀gbọ́dọ̀ mú torí gbogbo àwọn èèyàn tí irun gbọ́n wá tùlù jọ lónìí bí wọ́n sọ fún ọ kókó ti bẹ̀rẹ̀ lọ ebi tẹlumi ẹbọ ọrùn ló ti bẹ̀rẹ̀ esi ń wi ńdàgbà lọ ńdàgbà lọ ńdàgbà yọ mọ àwùjá ah, kí ni ìbá yìí gbogbo mi tó ń bá ti yọ ọ ń wò òwúrú wọn máa wọ ìyẹn náà ní wò rà tòdí ẹ díẹ̀ Ọlọ́run ti ní kó wú ngomi yóò tó wú ngomi títí wọn fi jọ ìpọ ọ gbọ́dọ̀ fa o ti wá náà ló fi lẹ lòṣùgbọ́n tí máa ń ti àwọn ọ̀dọ́ wọ́n ní pé gbogbo orí eré àgbà yẹn tí irun máa ń yọ látẹ̀bọ̀ ọrùn ó lè yọ lẹ́gbẹ̀ẹ́ kan kẹgbẹ́ ikú ọmọ dán dédé àsìkò ni ọmọ ẹgbẹ́ òróbìn kan ó wú ọ ẹ sì mọ̀ pé ẹni tó lówù ọ tí ọkọ wò lójú rẹ ó wojú rẹ ó rí i pé irun wù mí kan kò sí mí kan pẹ̀lú ọ mi gbàdúrà kò sí wàhálà ó rẹ̀ ní tí ó gbà tẹ̀ ṣọ́ ọ̀ ilé ìjẹ̀bù ti jẹ́ ń bẹ̀ ọ́ lẹ́yìn náà èèyàn ọmọ kíláàsì olókùn fẹ́ẹ́ dùn kan tí wọ́n fi gbé ẹ̀mú bóòlù wọ́n ti mọ̀ bóòlù ti mọ̀ kókù fẹ́ẹ́ dùn kan àbẹ́ ti táìmù ẹ̀ bí aago mélòó ni ẹ̀ ń wo láago mélòó. Oh. ẹ ẹ sọ sí wàhálà síbí olóbìnrin lẹ́ẹ̀kan o tún rántí kankan o ti tó o ti tó pé ẹlòmí ń bọ̀ ẹlòmí ń bọ̀ ẹlòmí ń bọ̀ láti lọ jókòó bèrè tí mo gbọ́ yóò náà ti dà tó ẹjẹ bí o ti jẹ kí lọ fẹ́ sọ kẹrẹ tọ́ḿbẹ̀ ọ̀gá gbọ́. ìtumọ̀ kan ni pé téèyàn ò bá ní wọn gbọ̀n ṣé ó lè fi bóyá bí àwọn oògùn kàdún yẹn kara tó ń bọ̀ yóò tó ń ah, bọ̀. Ah. mi ò sí ọgbọ́ torí tètè sọ ni kò clear onítò lè fi oògùn pé irun gbà pọtọ torí lẹ́yìn karamba ni wọ́n ń pè àsìkò tí tó tọ́lọ̀ ń kọ́kọ́ ní irun gbà kí wọ́n á lè ti máa kọ́ lọ pé irun gbà wa pọtọ torí ẹ̀ ló ti jẹ́ pé lábẹ́ òfin ó ń bẹ nínú àwọn èèyàn tó lọ́wọ́ bá dá lápá gbọ̀n láéláé irun ewu kò ní wù lágbọ̀n ọkùnrin tó so kọ̀tọ̀nà nínú sẹ̀rí àkọ́kọ́ àlọ́ wóògùn kan tó fi tú láti rún bọ́lá ti fẹ́ rò gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn sàábé wọ́n pè ní Sa'ad ibnu Rubada sáàdù nù ọ̀bẹ́dẹ̀ àìsà òbí ọlọ́wọ́ àná ó ní kọ̀ọ̀bá tó lọkùnrin tó pé jù tó bá yẹ kọ́ lọ́n fún un gbà yìí náà ni mọ́kàndínlọ́mọ èèyàn ibi tó kù sínú kọ̀ọ̀bá tó lọkùnrin tó pé jù nínú àwọn ọ̀wọ́ àti dáadáadáadáa tó bá yẹ kọ́ lọ́n fún un gbà yìí ọlọ́ọ̀ni ń bọ̀ sí táàbù wọ̀ ọ̀ alẹ́ fi tú láti pè wá àti ká tún nírun gbàngàn ẹ̀bùn tó ní tó nítorí de lé ọlọ́run wa fún wọn wọn apá dánù lẹ́yìn náà ó ń gbàjámà tí ń ṣiṣẹ́ àǹfààrùnmọ̀ wàlúwàdì ọ̀daràn ni bàbá tí ń bá yàn fárùnmọ̀ orí ni kó ọba wọn kè wọn bá wọn fárùnmọ̀ páyọ̀ lọ ọlọ́nba lọ dá yàn lójú ọ̀gbìn dàlùkìyàn wọ́n lọ ń bá wọn fárùnmọ̀ èèyàn gbẹdẹ́bẹ̀ àbí ògbẹdẹ́bẹ̀ gbẹdẹ́bẹ̀ sílẹ̀ làwọn olùmọ̀ wa sọ pé ìtọ́ yẹ ká wá fi ṣọ́ọ̀bù háyà sẹ́ni tí ọmọ báwọn yẹn bá rùn bà kọ́tọ́ torí ẹ ti bá bàbá fẹ́ gba ṣọ́ọ̀bù à bínú sí i ṣé wọ́n máa fárùn bà bó ní fárùn bà à má bá wá àpò burúkú wá ṣọ́ọ̀bù jẹ lọ sí òru. Thank you òwúrọ̀ àti àkọ́kọ́ ìlú ẹlẹ́ẹ̀kan ìlú ní nípa àwọn ìjọba ìjọba nínú ìbára wọ́n sì dá àwọn tó ìtura ara rẹ̀. alhamdulilayi lóbìnrin máa ní irun tó ẹ̀kọ́ fà á ló ẹ̀kọ́ fà á ọ̀rọ̀ oríṣi méjì lọ́wọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ wa àwọn akọ́tọ̀ púpọ̀ fà á torí kóbìnrin sábà ní irun pa ó sì nírun kan ó kù yàtọ̀ sọ́kùn. àwọn kan sì sọ pé kò gbọdọ̀ fa torí bí máa ń ṣe ń fa sí ní ọ̀nà pọ̀ yàtọ̀ sí wípé fífa irùngbọ̀n fóònù yíyí ẹ̀dá ọlọ́pàá dání torí bọ́lá ń ṣe dáhùn ni pé ó ní irùngbọ̀n ẹ̀fí lẹ̀ máa ń onú rẹ̀ ni tó wù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ti mà igbọkùnrin generally arọkùnrin kò síbi tí ìsábà hùn ẹsẹ̀ ojúkun ẹrìgbẹ orin ó hùn bẹ́ẹ̀ generally táwọn obìnrin tó wọ́pọ̀ ní pé irun yóò sábà hù láwọn ẹsẹ̀ wọn ojúkun kankan àwọn kan wá wà nù àwọn obìnrin tó ti gbé irun ó hù láwọn ẹsẹ̀ wọn àti títí wọn ẹsẹ̀ wù obìnrin òfin ni pé kò gbọdọ̀ fà á sọ ẹ wá rí wàhálà tó bá àwọn obìnrin nu àwọn ológe ojoojúmọ́ wọn ti ní kírímù kan ti dé tẹ bá fi pa yóò múnú kó ẹ kìnnìkan kìnnìkan ọ gbọdọ̀ fa kó ti bílẹ̀ náà nu rẹ ló ti dẹ́kun ìta àfarama nínú ọ̀rọ̀ méjèèjì yẹn ni pé obìnrin tó bá hùn gbà kọ́lọ́ hàn lọ́wọ́ kó bílẹ̀ kó gbọdọ̀ tòlítọ́ba fa ọba ó yí padà ẹlẹ́kejì fífa rẹ̀ kọ́ mọ́ wàá ma náà ni wọ́n máa pọ̀ jù ní ẹ̀jẹ̀ bó ti jẹ́ wá béèrè yẹn ní àwọn jẹ̀mọ́jẹ̀mọ́ tó wà nínú Islam kí ni àti Islam kọ́ sí lẹ́sẹ̀ Islam tó lọ́n fi rán muhammed wa islam ẹyọ kan ni èyí sì islam oríṣiríṣi inna hadhihi ummatukum ummatan wahida eléyìí níjọ yín ìjọ ẹyọ kan wa ana rabbukum fattaqun èmi lolúwa ẹlẹ́dàá yẹn máa payà islam ò pé wá lọ ká pínra yẹlẹyẹlẹ káàdì jàmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ka díìnì díìnì díìnì díìnì díìnì sọwọ́sọwọ́dọ̀ tààrà wa. ǹjẹ́ sì fura sí ó ní pé orúkọ tí wọ́n sọra wọn nípa díìnì ẹsẹ̀ díìnì ní fowópọ. ẹ rí i pé àǹsọ́ọ̀rù nípa díìnì nàwárù nípa díìnì núùrù nípa díìnì àkàbárù nípa díìnì díìnì ló ti ẹ̀kọ́ máa fà wọn ìdí ni pé bí ọ̀rọ̀ bá dàrú díìnì kan ni máa yanjú ẹ̀ agbárí wọn máa fi dùn díìnì ló ti yẹ kó máa yanjú ẹ̀ ìdí nu tóbi jẹ́ pé a máa dájà máa lẹ̀ dájà máa lẹ̀ dájà máa lẹ̀ aburú nínú nínú Islam wọn sọ àwọn mùsùlùmí dọ̀tá ara wọn kódà nínú aburú tó wà ń bẹ̀ ẹni fún wọn ti sọ àwọn mọ́tíláṣí níbi churches. tí àsìkò máa tó náà pè ọ̀pọ̀lọpọ̀ oníbẹ̀ kírun mọ́tíláṣí tètè ti jàmá rẹ̀ torí ọmọ pé sábìsì tí wọn kọ̀ tó sábìsì táwọn àdá sísọ láti gbóhòrò sáńkì mẹ́ka ó yàtọ̀ sí sáńkì nàìjíríà àti fún un mẹ́ka mẹ́rin náà ni sálámà kan tó lọ́wọ́ àdìgbà mọ́tíláṣí bẹ́ẹ̀ náà nígbà mi pẹ̀sẹ̀ mọ́sálásí gan ti di jàmọ́ ọ̀tọ̀ tètè kó kálukú ò ní fẹ́ kírun fún mi àfi mọ́sálásí ti wọn wọn ọ̀tọ̀ jàmọ́ ti wọn ló kọ mọ́sálásí náà lásán ẹni tó tó kọta rògiri mẹ́mbà ṣọ́ọ̀ṣì wọn ti gbé wa kò sínú ìlà torí pé mọ́sálásí gbogbo mọ́sálásí ni títí mùsùlùmí àyìnbó àdìrákàtì rọ́jùlá min ummati as bẹ́ẹ̀ lànà bí sọlá àṣìlá sọ ibikíbi tí mo bá ti bẹ́ nìkan nù jọ mi mọ́sálásí tiẹ̀ nù àmọ́ àtúkọ̀ sára mọ́sálásí mẹ́mbà òmùyè báyìí wá òmùyè báyìí wá fọ́ọ̀tì wọn ti kó wa tó ti jẹ́rìí òdodo tí sára mi ti sọ áàrin nu yín àwọn tí wọn máa sojú ọ̀nà tó ti jì nánú àwọn àyè ìdájọ́ ilé ìjẹ̀bù ti jẹ èdè Islam ìníkà wa máa ti jẹ̀mọ́ jẹ̀mọ́ wa mú kìí ṣe islam tó lọ fi rán nabi muhammed sallallahu alaihi wasallam píríncípù jama yóò mú mú láyà wọn kìí ṣe alukur'an àti sunna tó lọ fa nabi sallallahu alaihi wasallam àwọn afa wọn àwọn lè má mú ẹ làáfà kìí ṣe afa islam míì nígbà tí èsì ṣe pé ọ̀kan nù jama àwọn ni wọn gbé lẹ́yìn kí ni sọ àwọn ọ̀fẹ́ gbọ́ subhanallah ìdí nu sábìrì tí wọn máa sá gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ torí kìí ṣe afa jama wọn ní sọ̀rọ̀ àyèmọ̀kọ́ wa pọ̀ orí ọwọ́ dúdú bàjẹ́ látàrí pé yẹn ń tẹ́ra rẹ̀ ṣe àwọn tí ń tẹ́ jẹ náà ni wọ́n sábẹ́ máa gbọ́rọ̀ wọn títí tí wọ́n ìtàdé sáré tẹ́lẹ̀ ìjẹ́bù ti jẹ́ ṣùgbọ́n nígbà kejì o màtàbá ti gbọ́ púpọ̀ sí jẹ́mà nínú ìsìláàmù pàmò dá jẹ́mà jẹ́mà jẹ́mà rú ìdáwà dá lẹ̀ kò wá túmọ̀ sí pé kẹ́yìn náà wá sọ̀rọ̀ ayé dá láì ní sẹ́jú kò sí jàmá kò sí ẹ ní kankan tẹ́ ẹ sọ ní islam ju pé ẹ lọ ẹ gbọ́nù islam fẹ́ kọjá gbogbo yẹn àwọn èèyàn tí wọ́n aláṣẹ àwọn èèyàn tí wọ́n kí àwọn èèyàn tí wọ́n bá ṣe gbáwẹ̀ wọn lẹ̀ wọn aláṣẹ ọwọ́ ajẹ́ pé tètè ẹ bá gbọ́ ìsìláàmù fẹ̀ kọjá gbogbo eléyìí yẹn ìsìláàmù tó fẹ̀ ni ẹ máa ṣàlàyé fáwọn èèyàn títí tẹ̀fù wá dórí irú eléyìí nígbà tẹ bá dórí rẹ̀ ẹ sì ṣàlàyé lórí rẹ̀ ẹ jà mí lórí ẹ máa lọ torí pé tẹ́lẹ̀ náà ọlọ́run tó dá wa tó dá gbogbo wa ó ní faman sha'a falyu'min wa man sha'a falyakfur ẹni tó bá fẹ́ kọ́kọ́ gbàgbọ́ ẹni tó bá sì fẹ́ kọ́kọ́ fọ́mọ́ torí de lẹ́yìn àwọn wọn á tẹpẹlẹ ní àwọn kan ó wá jẹ́ kó wọn á ní tẹ́má dùgbò kò sí jàmá kò sí jàmá ẹ dákun torí tọ́lọ̀ ibi tẹ́ ẹ wà ń bẹ̀ yẹn táwọn èèyàn máa lò aláṣẹ ni nítorí tí o màlúwa aláṣẹ ó wá jẹ́ pé tẹ́yìn wọn á fọkọ̀ sí lórí nu ìsìláàmù tẹ́yìn mọ̀ kò tún pé kò sí jàmá kò sí jàmá ẹ̀ mẹ́ta jàmá lẹ̀ àwùjọ bí lẹ́ ó túmọ̀ sí pé ẹ̀ ń jàǹbá àwọn èèyàn lò lẹ́wọ̀n àmọ́ jíjá wọn nídìí tí wọ́n wà ń látàrí pé wọ́n ń gbọ́ àlàyé ẹ̀sìn Islam díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀rí pé wọ́n fi fi nǹkan lẹ̀. àmọ́ gbàtà bá ti wá fókọ̀sì lórí nǹkan ẹ̀yọ̀ kan tó bá ti wá yọ lọ́ọ̀kan wọ́n á gba àfa akínú àfa kò sí jọmọ́ tó ń kó bá Islam àbó ń tún sí torí ẹ̀ ló ti jẹ́ pé lábẹ́ fíkò dàwà àgbọ́yé àti pèyàn sẹ́sìn Islam torí ìmàkàtúnlélẹ́hùn náà lọ́tọ̀ kó láti Islam ó gbọ́dọ̀ tẹpẹlẹ mọ́ nǹkan kan jù tí wọ́n fi wá máa fi pè ọ́ torí tó bá ti ṣe bẹ́ẹ̀ nítorí tó bá sọ̀rọ̀ mi ò ní fẹ́ gbọ́ ọmọ pé ẹ kí ni tá a máa sí ní nǹkan báyìí nítorí olótó ka kí ó débi tò ilé ìtumọ̀ sí pé tá a bá fẹ́ polongo ẹ̀ náà Islam tó fẹ́ràn áàríkà nínú sàgbésí ayé àti sọlá àti sẹlẹ̀ yàtọ̀ sí tẹ̀wọ̀hì sanabi sàlàyé fáwọn èèyàn lójoojúmọ́ ní Mẹ́kà gbígbé nǹkan ẹyọ kan là nẹ́bí wọn bá àwọn èèyàn sọ gbogbo àkóso torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ká mójútó tòhíd gbogbo ń dàmà ń kọ́ yẹn láyé nù dánilẹ́kọ̀ọ́ tòhíd là kọ́kọ́ fíkíù ṣe fíkíù ọ̀tẹ̀lẹ̀ torí ẹ̀ dábàá rólùmọ̀ kan tí ń kọ́ àwọn èèyàn tí ń kọ́ àwọn èèyàn fíkíù tí ń kọ́ àwọn fíkíù kò níbi títí tí ń kọ́ wọn tòhíd ó kù díẹ̀ káàtó nígbà tí o bá ti foundation kó láti fẹ́ malik tẹ́lẹ̀ ìjọba tó ṣe jẹ́ ká gbìyànjú láti ṣàlàyé Islam tó fẹ́ báwọn èèyàn àyàfi tó bá jẹ́ pé ideology yìí lọ́ba jà lọ́dọ̀ tí wàá gẹ̀ẹ́sì islam tọ́lọ̀ fi rán nàbì muhammed sallallahu alaihi wa sallam. kíni. Thank you.

alhamdulillah bẹ́ẹ̀ máa ń ṣe kọ́ ọmọ èyí tẹ́rì mú wa onígbà tó padà kọ́ ọmọ tó sọ lálẹ́ méjì kò sẹ́rì kan tó sẹ́kọ́ ẹ̀sùn kó padà kọ́ ọmọ tó sọ lálẹ́ kan ẹ̀rí kàtọ́ wá tó sì hàn lórí bẹ́ẹ̀ kan lẹ́yìn kọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ kò sí. àdéhùn ìmọ̀ Malik rahman ọ̀wá ọ̀gára láti máa ń lò lóní pé wọ́n pa Bilal láti kó máa wí gbólóhùn irun pípé lẹ́ẹ̀mejì méjì ṣùgbọ́n wọ́n pa láti kó máa wí gbólóhùn ikọ̀ ọmọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ̀sẹ́rì ń bẹ̀ lórí pé kọ̀dùkọ́ ọmọ sọ̀lá ìkan lẹ́wọ̀ torí pé lọ́dọ̀ ìmọ̀ Malik yìí kan náà ẹ̀sọ̀ Allahu akbar Allahu níparí náà ẹsẹ sọ pé Allahu Akbar Allahu Akbar sẹkọọ kan á nù kì í sẹkọọ kan méjì méjì nù ó túmọ̀ sí pé gbólóhùn kọ̀dọ̀kọ́ sọ láti náà kì í sẹ̀kan lẹ́wù torí àdéhùn tó wá ó fi hàn pọ́nbélé wípé àyàfi gbólóhùn kọ̀dọ̀kọ́ sọ lá ẹ̀mẹjì ló wù pẹ̀lú ìjẹ́bù tó ṣe jẹ́ lẹ́yìn àgbà náà ẹ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ìjọ ẹjọ́ dúró lórí pé a fẹ́ gbọ́ ẹ̀sìn ọlọ́run báyìí ẹ̀fì libya lẹ́kùn libya wàhálà ti ń bẹ lọ́dọ̀ sí yín náà pọ̀ ju libya lọ ẹ̀sìn wádìí pé lẹ́yìn bó lẹ́sìn sí lọ tó gbogbo àwọn eléyìn ẹ̀fì lẹ̀ fún àwọn èèyàn tó bá ọlọ́run ní ti ká orí wàhálà màmá báwọn aṣọ ìdánilẹ́kọ̀ọ́ adi tiri àbí nǹkankan tó ṣẹlẹ̀ ń àbí nǹkankan gbé lórí scale mú yorùbá ara ìpele subhanahu wa ta'ala wa bihamdi الله أكبر الله